wò ó ó ṣáájú yín lọ sí Gálílì níbẹ̀ ni ẹ̀yin ò rí i wò ó mo ti sọ fún yín. wọ́n sì fi ìbẹ̀rù pẹ̀lú ayọ̀ ńlá yára lọ kúrò ní ibojì wọ́n sì sáré lọ ròyìn fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bí wọ́n sì ti lọ sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wò ó Jésù pàdé wọn ó wí pé. àlàáfíà. wọ́n sì wá. Si wọ́n sì gbá alé ẹsẹ̀ mú wọ́n sì tẹríba fún un. nígbà náà ni jésù wí fún wọn pé. ẹ má bẹ̀rù ẹ lọ sọ fún àwọn arákùnrin mi pé kí wọn kí ó lọ sí gálílì níbẹ̀ ni wọn ó gbé rí mi. ǹjẹ́ bí wọ́n ti ń lọ wò ó nínú àwọn olùṣọ́ wá sí ìlú wọ́n ròyìn gbogbo nǹkan wọ̀nyí tí ó ṣe fún àwọn olórí àlùfáà nígbà tí àwọn pẹ̀lú àwọn àgbààgbà péjọ tí wọ́n sì gbìmọ̀ wọ́n fi ọ̀pọ̀ owó fún àwọn ọmọ ogun náà wọ́n wí fún wọn pé. ẹ wí pé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ní òru wọ́n sì jí igbe lọ nígbà tí àwa sùn bí èyí bá dé etí baálẹ̀ àwa ò yí i ní ọkàn padà a ó sì gbà yín sílẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n gba owó náà wọ́n sì ṣe gẹ́gẹ́ bí a ti kọ́ wọn